وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اشكروا ربكم على نعمه عليكم ظاهرة وباطنة واعلموا أن هذه الصلوات مما يتقرب به العبد إلى ربه سبحانه واعلموا أن الله سبحانه وتعالى جعلكم قدوة حسنة في ذلك كما جعل نبيكم صلى الله عليه وسلم قدوة حسنة لكم ولقد من الله عليكم بأن جعل قبلتكم قبلة واحدة كما كان إلهكم إله واحد وكان نبيكم نبي واحد وكان دينكم دين واحد ولكن الكفار أي اليهود والنصارى كانوا يحسدونكم على ذلك ولقد ثبت ذلك كما أخرجه الإمام أحمد رحمه الله تعالى في مسنده من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود لا يحصلوننا على شيء أكثر مما يحصلوننا على يوم الجمعة الذي هدانا الله له وضلوا عنه وعادلوا قبلته التي هدانا الله لها وضلوا عنها وعن قولنا خلف الإمام آمين الحديث إذا الله فاعلموا أن هذه نعمة من ربكم سبحانه وتعالى قال جل وعلا ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ليس لهم من ولي ما لهم من ولي ولا نصير الآية إذا الله فلذلك إن شاء الله تعالى سندخل فيما تتعلق في أمور القبلة ونبين لكم بأنها شرط لصحة صلاة العصر فمن صلى دون القبلة متعمدا فصلاته باطلة فصلاته غير صحيحة لأن الله سبحانه وتعالى أمر نبيه صلى الله عليه وسلم باستقبال القبلة واعلموا عباد الله أن في ابتداء الإسلام كان رسول الله صلى الله عليه وسلم واصحابه يتوجهون الى الشام اي الى بيت المقدس ويجعلون الكعبه في ورائهم قبل ان يحول الله عبر القبله في سنه الثانيه بعد الهجره صح هذا كما ثبت ذلك من حديث البراء بن عازب الصحيح ان الامام البخاري رحمه الله تعالى قال كان رسول الله صلى الله عليه وسلم واصحابه يصلون نحو المقدس صفة ستة عشر شهرا وفي بعض الروايات سبع عشر سبع سبعة عشر شهرا على خلاف من الرواة وبعد ذلك كان رسول الله صلى الله عليه وسلم يتوجه إلى ربه أن يحول الله له القبلة فأجاب الله دعوة نبيه فقال أعوذ بالله من الشيطان الرجيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام ما كنتم فولوا وجوهكم شطرا ولذلك لما امر الله نبيه صلى الله عليه وسلم ان يستقبل القبله وصلى معه قوم جاء في اسناد صحيح من حديث عبد الله بن عمر قال بينما الناس بقباء يصلون في صلاه الصبح إذ أتاهم عاصف وقال إن رسول الله صلى الله عليه وسلم أنزل عليه ليلة القرآن وقد أمره الله سبحانه وتعالى أن يستقبل القبلة فاستقبلوها وكانت وجوههم إلى الشام فاستداروا إلى الكعبة رضي الله تعالى عن أصحاب النبي صلى الله عليه وسلم وجعلنا الله جميعا ممن يسير على منهجهم إنه ولي ذلك القادر عليه وقد الله رسول مسلم atọ́rọ ọ̀pọ̀lọpọ̀ kí àgbẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́kọ̀ bá ń kọ́ gbàgbà jẹ́ ìkẹ́ fún wa ọlọ́kọ̀ bá ti ṣe àdékò kí àgbẹ̀ fún anabi sallallahu alaihi wasallam àti àwọn aláàdá mùsàlábà rẹ̀ àti gbogbo ẹni tí wọ́n ń tọ́jú ọ̀nà àmì ìsọ̀rọ̀ àti ìdá ìkẹyàmà ẹni sọ̀rọ̀ bàtọ̀ sọ lọ́sẹ̀ kó mi dákú ọlọ́ àfẹ́sọ̀rọ̀ àrẹ àrùn tó àtọ́nà ìfọ̀rọ̀ wa nípa wípé ìpayà lọ́wọ́ ta'ala ó ti ọ̀rọ̀ ẹ̀ lé wa kánà báyọ̀ ọlọ́mọ bá ní sọ̀rọ̀ ní gbangba láàrin eléyìí ní tó ṣe pàtàkì púpọ̀ tọ́jà pé nínú nǹkan tí yóò sọ a ti parí àlámọ́rí ọlọ́dọ̀ rẹ̀ ó náà ní nǹkan yìí àbí Allah subhanahu wa ta'ala nínú ẹjọ́ bẹ̀rù ẹ̀ di àti gbàgbà kó jáde kẹnu wọn. àbá ọ̀rọ̀ ti fún yẹ̀ ọmọ ìyá lẹ́sìn ó náà ní wípé ọ̀kadà ya pé àmà kírun ọ̀wà nítorí akírun ìníkẹ́ a méjèèjì yìí na lápò ìṣòro sọ̀rọ̀ tí kútùmá ti ń lọ kiriká rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi a sẹ́yìn níjẹ̀jọ́ àfàlàyé àwọn olùsẹ̀ pẹ̀lú báàtì mẹ́ra àti báàtì mẹ́ra gbé ẹ̀jẹ̀ kúrò la akílẹ̀ lẹ́yìn ṣùgbọ́n wọn kọ́ sọ̀rọ̀ àwọn ọmọ yàrá ẹ̀sìn lẹ́sùn ya ó sì sì béèrè náà àti wípé bá a sọ̀rọ̀ ayé pàpàjá àti àdìsí omi mọ̀mìnirin aṣọ kan náà rọ́jà lọ àná ọ̀tọ́ ha ọ̀kadà àti àwọn mọ̀mìnirin mẹ́wọ́nà rọ́jà lọ ọ̀gá àlà àti wọn nàjọ ní. ẹ máa sọ̀rọ̀ ayé bẹ́ẹ̀ sáà ti máa ń wẹ́wẹ́ rẹ̀ ọmọ jẹ́ pé jẹ́ bàbá mẹ́rin ara rẹ̀ àtọ̀jẹ́ ìlara rẹ̀ ni o ó súnmọ́ ìyàwó rẹ̀ ni o àti wọ́n ti kó àwọn obìnrin mùsùlùmí sábà wẹ̀ wẹ̀ títí àbájá awọ ìwọ ìbáyìí sẹni ọba wẹ bá mi tí ò ní ìwọ yìí rahma allahu dama ara àwọn afáàní àkọ́kọ́ náà na. lòkùtù ìròyìn bí iroyi ìtàdójú méjì lọ́wọ́ àdìwá ìtọ́jọ́ yìí pé ìròyìn bá ọ̀rọ̀ yẹn bákan náà a ní ìtọ́jọ́ yìí pé akẹ́kọ̀ọ́ yẹ wọ́n ní òye kọjá pé asàlàyé yẹn bá níbi tí máa wẹ̀ gẹ́rẹ́ afẹ́ kọjá pé ní wọ́n fẹ́ wẹ̀ ìwẹ̀ kọjá kọ́ wẹ̀ gẹ́rẹ́ bí àníbi tí máa wẹ̀ ọ́ tí ó gbomi lẹ̀ tí ó bàbà tí ó sọ̀wọ́ lára rẹ̀ tí ó sọ̀wọ́ lára rẹ̀ tí ó fi omi mu orí ẹ̀ lódodo tí ó tún fi wà bẹ́ẹ̀ rẹ̀ bákan náà tí ó rọ̀bí gbogbo ara rẹ̀ tí ó pẹ̀ ẹsẹ̀ rẹ̀ ẹ bá ti náà fi jẹ òun náà ní pé bí ọba tẹ ọ̀rọ̀ bí ànábì ti wẹ̀gẹ́rẹ́ ìfọwọ́ àti ọ̀sán àmàlẹ́ dẹ̀dẹ̀ ńlá iná ní kó mi ọ́ gbogbo ara rẹ̀ ajẹ́ wípé àwọn ìlú kan bẹ sọ́pẹ́ kò sáyè àgbẹ̀ bá kú lọ́ba lùwẹ̀ áfíríkà ìbomi wẹ̀ sí bẹ́ẹ̀ gbọ́ abẹ́ bá rẹ̀ ọba fẹ́ wẹ̀ àbínú wẹ̀ ìlú wẹ̀ sápẹ́ òṣèlú gbọ́ àwọn onímọ̀ ní ìdá kọ́kọ́rọ́ mi dáa nìkan lọ́pọ̀lọ́ hàdà tó bá dẹ́kun nínú àníyàn rẹ̀ ọ̀dà mi àgbẹ̀ tí mo ti fẹ́ bọ́ọ̀lù síbi búùlù o abẹ́sẹ̀ mo fẹ́ káyọ̀dé ẹ̀mí kúrò la ẹ̀bà tó pàrọ̀ láàrin ṣíṣe ìmọ̀ra kúrò níbi alihadazu ẹ̀gbẹ́ tí ò sẹ́kọ̀ lórí àti ẹ̀gbẹ́ ìrẹ́pẹ́ alẹ́ ìfojú ìtakùn mẹ́jà inú nǹkan nínú tó tó pàrọ̀ láàrin méjèèjì ni wípé yẹ̀sítẹ́rìtù májẹ̀mú ni fẹ́rọ́pẹ́ ìlẹ̀hadazu àlejò kátó sọ pé a fẹ́ gbé ẹ̀gbẹ́ tá rí lókùtà yìí pé ẹ̀dẹ̀ gbóló balùwẹ̀ tí ó bàdá nìyẹn kó fẹ́ wẹ ìwẹ̀ gúúsùlù tó bá wẹ̀ gẹ́lẹ́gẹ́ lè wẹ̀ àdúgbò ní àyè iná tó fà tó fi jẹ́ pé ìwẹ̀ méjì mẹ́ta ó lè padà yára ẹnìkan tó ń jẹ́ pé ìwẹ̀ ẹ̀yọ́ka péré iná yóò gbogbo ẹ̀kú la kó bẹ́ẹ̀ eléyìí àwọn bá wò pé àwọn a gbọ́dọ̀ mójútó ká dojúkọ ibi tí Allah subhanahu wa ta'ala tọkọ aláṣẹ ká dojúkọ ká dojúkọ fún Allah subhanahu wa ta'ala. àkọ́kọ́ adúgbò yìí pé ká fojú kíbla yìí odidi májèmúlò fún ìlànà àti àìwé rẹ̀ ẹnì ọba kírun fún máa má pè é tí wọ́n ní kíbla yìí ní kíbla yìí tọ́ba náà irú ẹni báyìí Allah subhanahu wa kò ní gbà ẹ̀wọ̀n ẹ̀ torípọ̀ ẹ̀mẹ́ ni kábùlọ́wọ́. ṣùgbọ́n kí bílẹ̀ yìí dẹ́dẹ́ ni àlámọ́lẹ̀ ẹ̀ jẹ́ àwọn afáàní Allah subhanahu wa nígbà tí ìjẹ́ ìjẹ́ sí sọ́nà náà sọ́nà tó di ọdún mẹ́wàá sí àtẹ́bí ti di àtẹ́bí ọlọ́run bàtẹ́ Allah subhanahu ala ta'ala kọ fana tẹ kẹkẹ ní pé kọ́ na kọjú sí ibi dị àwọn àtẹ̀bí ọlọ́run a tẹ̀sí a sàn lónìí mẹ́kà ó bí dojú kọ bẹ́ẹ̀. akọ́kọ́ náà ń mọ̀ sọ pé ṣùgbọ́n nígbà yọ kàdínní sọ́nù lọ́wọ́ àrùn ọ̀sán ọ̀run tí àtẹ̀bí yọ̀ọ́ jùlọ kọjá

arabi duwale e kɔntino tuma se a tuma taa koyi nígbà yà àtẹwà bá arabi sọlọ lọ àlọ sọlọ mi pé kókó ni maka ọmọ ní màbínà ọmọ ní màbínà nígbà tí wọn ti rẹ maka ti nàní kọjú sí làwọn bọrọ nà àdúgbò sọ fún wa yìí pé arabi sọlọ lọ àlọ sọlọ mi ìgbà kọjú màbínà ó kírun náà sí kọjú sí bàtú màbí ní nǹkan tó tó oṣù mẹ́rìndínlógún àwọn mí-ín oṣù mẹ́rìndínlógún sọ́kùnrin ẹ̀

ọlọ́run ní fọlọ́nù wà lẹ́yìn náà kíkọ́ dàtọ̀ bọ́ ha nísìnyí báyìí àti fún àti fún ọ níyọ̀ǹda pé ibi tó máa dojúkọ kíkìlà dàtọ̀ bọ́ ha ibi tó yọ wà àgbẹ̀bí ìmújú àti gbóòrò ẹ̀ pé àtọ́wulẹ̀ yọ̀ọ́ mẹ́tí ni wọ́n lẹ́ka padà mọ̀ lójúkọ̀ ọ̀rọ̀ kíkìlà dàtọ̀ bọ́ ha ibi tó yọ wà àgbẹ̀bí ìmújú iná làwà ọlọ́dẹ̀ kọ́ sẹ́kọ̀rọ̀ ìmọ̀sílẹ̀ àrọ́ ọlọ́run ọba láti fi lọ báyìí ẹ máa dojú yín kọ mọ́tàlásí alákùnrin jùlọ tó jẹ́ kàná ọlọ́pàá ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n mọ́tà bí sáà kọjú sí bẹ́tùn bẹ́tùn ní mẹ́ka àti lọ́wọ́ bẹ̀rẹ̀ màdínà ṣe ìjọba pẹ̀lú ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ tọ́lọ̀ tó para mi ní màdínà àwọn Yahudi lọ́pọ̀ jù màdínà àwọn Yahudi títì rè ọ̀tá nàbí ni wọ́n tọ́lọ́ àti lọ́wọ́ àwọn àlejò gẹ́lẹ́ bó ti jẹ́ pé ọ̀tẹ́ ẹ̀sìn ni wọ́n inú wọn dá dùn sára yìí pé pátá o wọn àti ìkàdé tó bá sì ní ìlè gbogbo ẹ̀sìn tó gbélé náà ibi àdójúkọ náà lọ́dọ̀ tó dojúkọ ìyẹn ń dánú wọn dùn làbákan wọn ti fi ìyẹn bá wọn ìmọ̀lẹ́ kọ́rọ̀ pé ó fẹ́ kó ní nǹkan tuntun wá ẹgbẹ́ tí ń bá àwọn ọkọ̀ dúró láti kọjú sí ó fẹ́ nǹkan títí ẹ̀lọ́tọ̀ àwọn ń sọ̀rọ̀ láwọn yòókù àwọn mùsùlùmí kò ní fi mẹ́kà àwọn ẹlẹ́gbọ́n tó ń sọ̀rọ̀ bá lóun mẹ́kà ní wọn

yálà ẹlẹ́bọ̀ ọ̀hẹ́rẹ́ ní wọlé o yahudi ní wọlé o ẹ̀fọ́rọ́ ní wọlé o mùsùlùmí ò lè ṣe ntí ó fi tẹ̀wọ̀n lọ́wọ́ láì wọn náà sọ̀rọ̀ bọ̀ àǹkà yẹn wọ́n fọlọ́ ǹdẹ̀fọ́ hàtà àbẹ̀tẹ̀ bí àmì lẹ́tà hùm. ẹ lè ṣe ẹlọ́wọ́ ẹ ti tẹ̀sí wọn ìyẹn wọn tó tẹ̀sí wọn dáa ẹ ẹ ti tẹ̀sí sì fẹ́

ìlọ́wọ́ wọn kàrà wọ́n ní sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yẹ ya sẹ́ẹ̀lẹ́ mẹ́ka ìnànàbí yẹfọ ìnà na ali sẹ́ẹ̀rí àdébẹ̀ sọlá ní èsè wọ́n ní kọ̀ ọdún mẹ́sìlẹ̀ náà bàbá mi kọjú sí o lọ́jà ìlà ìlàjìnà àdébí ní èsè ibi táwọn àwọn sọ fún pé sí ó ti padà o mo ń ké na nkọ̀rí òní àbí nípa náà ṣùgbọ́n ní màdínà a rí àwọn mùnàfíkì inú ẹ̀sìn náà tí ó sì mẹ́ta tẹ̀lé àwọn tó jẹ́ pé mùsùlùmí náà làwọn náà fi hàn gbangba ṣùgbọ́n nísàlẹ̀ ẹ̀kọ́rọ́ wọn wọn ò gbàgbà fún àmì sọ́nà ọ̀bá rẹ̀ sọ́lámà ìgbà tí ó di tó àwọn áà ah, ọ̀rọ̀ ti ìkànnì méjì lọ́rọ̀ abẹ́yẹ̀wò ló ti pọn lọ́rọ̀ wò fún ní alákọ̀ọ́kọ́ ni wípé ìdàkẹ́rẹ̀ tó kíbla tó wú la hapkò tó bá dé pé kíbla ibi tí ń dojú kọ lákọ̀ọ́kọ́ inú òdodo ni kálífẹ́sì lọ́sibítì lòdodo ni táwọn kà á ó ti fi ilẹ̀ ní ìsàlẹ̀ pẹ̀lú kòdodo wa nǹkan àti kíbla tó sáà ní hapkò àmọ́ kálífẹ́sì kíbla kọ̀ọ̀tọ́ mi wá dojú kọ lódodo àjọ wípé káà ní alẹ́ nípa àti òkú àjẹtù kò dá àtúntò láti jọ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ àtòkù tó fẹ́ tẹ̀lé àtàwọn ìtàkùn wọn lò tó tún dáhùn sílẹ̀ ń bá wọn. Allah subhanahu wa ta'ala àtàwọn yahudi ni o àtàwọn ẹlẹ́gbọ̀n bàtà ni o àtàwọn mùnàfíìkì ni o Allah ti kó ogun wọn papọ̀ ó sì fún wọn létí mi pé ìwà níbi sọlá mọ́wọ́ bí táwọn sọ o gbogbo ẹni bá fẹ́ tí mo pàdé Allah subhanahu wa ta'ala léwu dáadáa kí kọ́dà wà máa kẹ́ ẹ̀sìn lọ́wọ́ ìmùdí ìmáàlẹ́kùn gbogbo ń tẹ́ ẹjẹ́ nígbà bá kò sí kò o gbogbo ẹ̀ pátá ìrètí ẹni tẹ́ o ìní àlọ́sùn àwọn ti fọ àkọọ́lẹ̀ tó sì fún torí tí ọ̀sán mọ̀nà ti ń tọ́ ó ń wú lẹ́nu àwọn èèyàn náà mùsùlùmí pé kí ni ó wà tẹ̀sán bàbá wa tí ẹ ti kú tí ẹ gẹ́gẹ́ wọn kọ́ra àti gbàgbọ́ lónìí ìdí òjò kò lọ ní pé ẹ ṣe bá ní kiri dọ̀la àwọn bá fẹ́ kú kọ́ àwọn jẹ́ ti sẹ́kù tí wò ti mọ̀ ọlọ́run padà rọ̀ tiwọn ìwọ tó ńlá nílò fẹ́ ó fèsì fún a ti yí kíbla padà ó wá padà ọgbọ́ àtẹ̀rẹ́tọ̀ ńlọgbọ́ wípé kíbla ti yí padà àwọn kan ń bẹ pé ìròyìn ìdọ̀dọ̀ wọn fọ́nì dáre kàjá bí nàbí sàlẹ̀ muhammadu rọ̀bìlà àwọn ọmọ ọmọ ọmọ abẹ́ muhammad ní bẹ́yìn nàbà náà sí kúbà àwọn èèyàn ń bẹ ní kúbà kúbà náà àti má má nìkanna ṣùgbọ́n ọ̀tà tó ọ̀nà tó tẹ́lẹ̀ díẹ̀ síra wọn wọ́n kí ló sọ́bẹ̀ ìdí àbáwọ̀ àti àwọn kí ló lọ́wọ́ mọ̀

wọn sọ pé sì yí lójú sì ká eléyìí nígbà tí àṣẹ الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونشكر له ونثني عليه بما هو اهله سبحانه وتعالى عما يشركون ولا نحصي ثناء عليه بل هو سبحانه جل وعلا كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صلى الله عليه وسلم عباد الله اتقوا ربكم واعلموا أن هذه الصلوات مفروضة عليكم بشروطها واركانها من أقامها أقام الدين ومن تركها فقد هدم الدين واعلموا عباد الله أن من من صلى بدون القبلة بعد الاجتهاد فتبين له خطأه فإن شاء الله صلاته صحيحة ولا إعادة عليه لماذا؟ لما رأينا من حديث عمرو بن الربيع رضي الله عنه وأرضاه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر في ليلة مظلمة فلم ندري أين القبلة فصلنا كل رجل منا على حياله فلما أصبحنا ذكرنا ذلك لرسول الله صلى الله عليه وسلم فأنزل الله سبحانه وتعالى قوله فأينما تولوا فثم وجه الله أقول فلا تقول مسلمة أقول فلا كان في النبي صلى الله عليه وسلم إتنا ما رضى من جيك ولا من تلبو كان في فاتنا أما رضي الله سبحانه وتعالى أجير الكبلة إبتاع مسلمين دوجوكو لكن بيت المسجد أقبل ذكر عباقوا أما نتابع يا بما وجه kaaba ìgbẹ́ n'otu tún wà àwọn ìlànà ìlànà ìlànà lọ wọ́n lọ́nà o àkọ́kọ́ òní pé fi wọ́n sọ̀tọ̀ àwọn òní ń gbogbo ààrẹ ayé jẹ gbogbo mùsùlùmí pátákìrì ọlọ́run ọba ti mọ̀ ní ọmọ rẹ̀ pé gbogbo àgbàlá ayé mi kọ́wọ́ bẹ́ẹ̀ fọ́n mi táwọn ní tó lè wà náà kọjá àgbẹ̀ ojú mi wípé ẹ̀sìn yìí gẹ́gẹ́ ànábì rẹ̀ wọ́n ní ànábì àrùntìrẹ mílíọ̀nù àrùn ara alábáwá lò àwọn tí wọ́n ti Ismail bàbá Ismail bàbá tọ́jú àwọn aláàbí àwọn àyẹ̀wò sọlọ́rọ̀ sọlọ́rọ̀ náà nínú pọ́jẹ́pọ̀ ní bàbá àwọn alábáwá wàhálà ògùn ojú wọn jẹ́ ṣe oníkàbá ìfọ́sà kàwọ́kà àgùhìm ọlọ́run bá sá mọ̀ yìí pé ibi tó pín wa lẹ́jù ta ni ojú kọ ní gbogbo ayé oníkàbá ọdún kí n lábẹ́ fún wa. àwọn afọ àwa ni ilé ìwọ ẹ̀ka mọ̀jẹ̀mọ́ àpé oore ni o títí ọlọ́kọ̀ọ́ba subhanahu wa ta'ala ó ti kíbla àwọn mùsùlùmí ní kíbla ni jimá lẹwà ẹ̀jẹ̀ máa káwọn akọ ọlọ́kọ̀ọ́ba tó wà lẹ́kọ̀ọ́ ìdílé wa wọn kálukú yẹn mọ́lódé kọ́ abájọ́ kà máa jimá má ń bá lójú kọ́ ọ̀pọ̀ wa ló tó gbogbo wa bá a ti wà àkọ́tù a sì mọ ìyá àbàkù tuntun ní kẹrẹ iná bàbá wọn sọ tó ṣòro rí pé wọn lọ ṣe àmọ lẹjọ aláwọn kò mẹtẹ wá ìdá Ọlọ́run yẹn lọ rí náà tó bá yẹ kó wọ Ọlọ́run bá ní àwọn Yahudi àwọn kèfèrí ká ló wọ Ọlọ́run ló máa rẹ ní ìgbà tó àwọn náà lẹnu tẹnu wọn kò rà wọ́n bá wù wọn Ọlọ́run ńlọ máa máa ra omi wọlé yọrọ nàṣẹ ọlọ́run níbo sẹ́ni tí ó dúró ọ̀nàwọ́ fún wa ìlọ́gbọ́n náà hadith jẹ́ wọn aisha dàbà bá hàmà bàbá lọ́sẹ̀ ara ó ń sọ̀rọ̀ bàbá yìí nàbí yahuda àbí sọ̀rọ̀ àwọn yahuda rẹ̀ láyà kúrò náà rà ṣe wọn ọmọ ẹsẹ̀ kìí dájú mo bí nu wa o àwọn yahudi lórí nǹkan kan àtúntò tọ́gbẹ́ pọ̀pọ̀ nǹkan mẹ́ta tọ́jà pé inú yahudi wa máa bí yahudi yahudi wa ni mùsùlùmí inú ọmọ bíi oṣù ọlọ́mọba ní nǹkan mẹ́ta ló lékè lẹ́yìn wọn tí mo fi gbé wọn àkọ́kọ́ òun náà ní ìyàwó ìjùmọ̀ òun náà ní ọjọ́ júmọ̀ tá a wà nù ẹ̀ lọ́jọ́ wípé ọlọ́mọba darí àwọn apẹ́ká máa kí oúnjẹ náà ó sì ti fi lu àwọn ìyàwó gírí ṣùgbọ́n wọ́n sì rí ló máa fi wọn. bẹ́ẹ̀ náà ní nípa kíkìlà ibi àdókò gbogbo mùsùlùmí ayé pátá ibi èèyàn orí

tí gbogbo mùsùlùmí ayé pátá a máa kọjú sí àìsàn kíbla pàápàá bí kàtà wà gẹ̀gẹ̀ ní àdúgbò láti rẹ̀ ibi wa. àkọ́kọ́ àwọn afọ àpín gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ tí mo sọ́nà méjì ìpín àkọ́kọ́ òun náà àgbòsánì káàdà ẹnì jẹ́ wípé bó ti bí ó ti fẹ́ kírun wo káàdà gẹ́gẹ́ ojú rẹ̀ tó. irú fàwájú wà á lé wọ́n ní ọ̀rọ̀ ayẹ̀ ni ayẹ̀ sẹ́kúbílà

àwọn àfáàfẹ́ yìí pé ọ̀rẹ́ yẹn ní fo ayé sọ̀lẹ̀yà ó kírun ìlà jihatil Kaaba kó sáàtì jẹ́ pé ibi tó fẹ́ dojúkọ ọ̀nà bí Kaaba wà ní kìí ṣe pàápàá Kaaba lọ. eléyìí ọ̀rọ̀ yẹn bí ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ náà yẹ sẹ́lẹ̀ máa ń fi dàmọ́tà tó ń jẹ́ pé tó bẹ́ẹ̀ tó máa lọ́jà tàbí àbíkọ́dọ̀ wípé ẹnì tọ́fẹ́ kí òun fọ́n lọ́sùn kánú ọ̀tá rẹ̀ kọ́sọ́mù wa òkú dẹdẹ àbíkọ́ wọn kọjú sí àyè òkè àbàdàn rárá níwọ̀n bàbà tó ọ̀bà tìlíkà àbá jihad àwọn ń bọ̀. àwọn ọkọ ti jihad sọ yìí kọjá ibi wà gbogbo ẹgbẹ́ mo ti rí ọgbọ́dọ̀ kọjú rẹ̀ ẹni tí bá àbá mẹ́mbì níbi lọ́wọ́ bí adó sí ẹnì odó tọkọjú báyìí ọmú ẹnì odó tọkọjú báyìí ọmú ẹnì odó tọkọjú báyìí ọmú àmẹ́ni oúnjẹ ẹ̀yìn àtògbé ẹ̀yìn olódà ọ̀hún fẹ́mi tọ́jú jẹ́ wípé kìí ṣe bẹ́rẹ̀ kí àbá lòdì ojú ẹ̀ àbá mi àdúgbò ìwọ̀n náà ni sọ́yìn ìhùtọ́ wọn fẹ́ fífọ́ ọ̀hún sùn kèé ṣe dandan kó jẹ́ pé àìlèm káàbà ilé yọ ọkọ̀ tó ṣe níwọ̀n bàbà tí ọba jẹ̀bi wọ́n lọ lọ́nà ìbàjẹ́ àti fàlìkàyè tó sọ́nà máa ń sọ̀rọ̀ yìí pé láàdà sàkpìlì lọ kébìlà dá wọn láàdà sàkpìlì rúbà bìbà ó ní wọn làwọn rẹ̀ ó ń sọ̀rọ̀ mi ẹ̀rọ ìgbọ́ o bá fẹ́ tọ̀ ni o bẹ̀fẹ́ ti bẹ̀fẹ́ ẹ má kọjú sí káàbá o ẹ sì má gbé ẹ̀rín wàrà á ti ṣàfihàn àwọ̀ rẹ̀ bò ṣùgbọ́n bó ti láyè pé

àjẹ́ wípé ìdí ń bẹ láàrin bí òun ti ń yọ yìí àti bí òun ti ń wẹ̀ òun ni kímlà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ kọjú sí tó wù yìí sí bí òun ti ń yọ àti bí ti ń wọ̀ sáfẹ́sì gbẹ̀dẹ̀ àmọ́ ìdí láàrin ìdí ó ti yọ àti bí ó ti sí. ìdí tẹ́ ń pè fọwọ́ ara ti ń yọ àti bí ti wọ̀ abala abiti kíkà ka wá tọ́ba wọn bẹ̀rẹ̀ nínú ìbéèrè ọpọlọ wípé ṣé káàbà wá tóbi tó lè gba etí mìíràn níbi bẹ́ẹ̀ ìdáhùn náà ni pé kò lè ajẹ́pẹ́ sọ pé ibi tó wọ̀ rẹ̀ tó bá fẹ́ ibi igun bí ó wọ̀ rẹ̀ ibi iná kàrà ẹ̀ ní hàn ẹni tí mo bá kàrà àwọn ọmọ wa ni ẹni wá fẹ́ di àmàmà wọn ni ká kọ́ kálá ibi ọba dé kó lọ́wọ́ àwọn

ó ní kúnnà máa sùn lẹ́yìn ọ̀la ọ̀sán fi sáfàrì ìrẹsì mọ́tìlá alọ́pọ̀ náà sàn lọ sílé àjò kan níjọ́ kan kódà ìrìn yẹn ilẹ̀ sú biribiribiri kò kú ó ti sú. palamẹ́jì àmọ̀ kíbla kò sẹ́ńtọ́ ọmọ kíbla wa sáàbùrọ̀ àgbàdà ìgbà rẹ̀ wá mẹ́ ẹ gbàdà àrí pé kèé ṣe ibi ká kíbla àwọn olójú kan wà lọ́wọ́ àti sàlámà ọ̀dà ọlọ́run ọba ti sọ àyàkà rẹ̀ pé fa àyìnà máa tó wá lu fata ní ọwọ́ ìṣòro lọ. ibi ẹ bá rí ẹ dojú kọ ń bẹ ẹ bá fi ọmọ ọmọ sùkárọ̀ ara ajẹ́pẹ́ ọlọ́run náà ilẹ̀ dojú kọ. ìdá ìyẹn fún kéèsì ẹnì ọba jẹ́ pé kò ọba kíbúlà ó sì gbìyànjú kó tún wá rí ó jẹ́ ákìrò ayọ̀ fún níparí gbogbo òun tó bá fẹ́ kíbúlà ni ó ọ̀rọ̀ yẹn ni ó ìlànà kúndọ̀ kíbúlà fún ìlànà rí àbúrú nǹkan fún kíbúlà náà káwọn ní lábílà yìí o èèyàn máa kọ́ ní kíbílà yẹn ni o. mọ́jẹ̀mú òru ààrẹ tí wọ́n mọ̀ àwọn ará olùdámọ̀dún kíbílà o wọ́n wá sàkọ́kọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ kíbílà tàbí ẹ̀fọ́ ìkólé bá àlùsẹ́ o àbí ọkọ̀ yóò kíbílà sí o. a ti mọ̀ wípé eléyìí ti ẹ̀dà mẹ́rin sọ́kọ̀ ọ̀gbọ́n àrùn sọ́lára nǹkan méjì sí mẹ́ta lọ́wọ́ alẹ́ mú yàn mọ́kànlú kíbílà àkọ́kọ́ ẹ̀ńtí ọ̀ẹ́ńtọ́jọ́ yìí pé ó gbìyànjú gbìyànjú kò rí ibi tí ọkọ̀ dúdú tàbí ẹ̀ńtọ́jọ́ yìí pé ìbẹ̀rù gbójó iná ló mú sábẹ́ ìbẹ̀rù ṣíndàtúlùkọ́ ìbẹ̀rù tó lábúra yẹn kò jẹ́ olùwúrà yẹn bá jẹ́ ọdún kíbla wọ́n sábẹ̀ tí wọ́n lọ sùn káwọ̀ tálá lọ́dún bá yẹ kí tó mi tẹ́rù bá bá yẹ púpọ̀ fárí jẹ́ ara ní àwòrán kìláàdá ẹ sá tí wọ́n lọ sùn káwọ̀ tálá ẹlẹ́ẹ̀kẹta ilẹ̀ nìtọ́ jẹ́ wípé àsìkò oró àti ká pé ó náà ọ̀fẹ́ yẹn náfìlà ó sọ̀rọ̀ nìkan fún ilé ìgbọ́n tẹ̀ sọ́kọ́lọ́pọ̀ mùsùlùmí dáadáa yálà ìrìnàjò orílẹ̀ ni ó yálà ìrìnàjò orí òfurufú ni ó ó gbéra ń bàdàn ńlọ kánò ọkọ̀ sì gbéra lásìkò tó jẹ́ wípé wọn ò sì ní dúró gbọdọ̀ kọ́ ní wọn mọ́tò wọ́n sì pọ̀ ńlọ ọkọ̀ kìfìrí mẹ́rin ọkọ̀ kìfìrí kan ìgbà tí wọn ó dé ìlú jẹ́ lọ aago mẹ́sàn-án àárọ̀ iná ti wọlé láàárọ̀ túbí ìdìbò ẹ ni ẹ wà tí bá tíbi bí aago bí aago márùn wọn ti gbé aláàtì nàìjíríà lágbègbè tó iṣẹ́ ìtò kẹ́tọ́ láwọn lé ibi jẹ́ ń lọ nílùú gbòmí jẹ́ ń lọ súnmì di ó ti wọlé irú ẹni tọrọ rẹ̀ bá rí báyìí yóò kí n fún Allah subhanahu wa ta'ala ni o kọ́dà kò bù kàkà tó máa bèrè pé ṣé pléènì kọjú kíbla àbí pilot yẹn bá kọjú pléènì kíbla kàbí kí o rárá o torí pé májẹ̀mú ìrún tó lágbára jù tẹ́bí ká sọ fún wa ó náà ní àsìkò oorun gbogbo nǹkan yòókù fattaqullaha mastata'tum Allahumma arina haqqan haqqan lókùnrin ìgbà وارنا باطلا باطلا واسكنا اللهم يا واحد يا قهار اذهب سلطان اعدائنا بسلطانك فعنا كل شيء قدير اللهم يا شافي اشفنا واشف يا الله يا شافي شافي اشفنا وشربانا يا الله يا شافي اشفنا وشربانا اللهم صل على خير وصبر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 عليه وعلى اله وصحبه الخيار وطلبنا سنة كثيرة بارك الله لي ولكم القرآن والسنة ونفعنا وإياكم بما في ذكر الحكيم أقول ما تسمعون أستغفر لي ولكم إنه هو الغفور الرحيم